ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá ń fẹ́ ẹ kó rọra jayé o ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni báyé bá ń fẹ́ kó rọra jayé o ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni ara mi kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni o ará mi nílé lóko lónílé àti lálejò ẹ̀jọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí àkọ́tún ètò wa ètò yín Miliki ẹ̀ẹ́ Miliki Express ẹ̀ Miliki ó Miliki Express òun náà ni a tún kọlù tẹ́ bá ti ń gbọ́ from a ẹ̀ to the Y, oh yeah, to the O, eh, to the D, eh, to the E, to the J, and to the I. Tẹ́ pé pọ̀ tó dodi ni yóò di Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà. Méjì sọyìn ọmọ gbẹ́bẹ̀rẹ̀ ta fowó ra abidi abidigbe ni obìnrin ògbé ni ọmọ balógun tó tó ń dá wà. Ọmọ káwọ̀ kábíyèsí ọmọ ẹ̀ pupa bíi táyà sweet sixteen bọ̀bọ̀ ṣàpápá bọ̀bọ̀ ọkọ̀ dúró náà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni àwa dúdú dúdú lẹ́wà bẹ́ẹ̀ ni ìgbàkúgbà tí a bá ti rí èmi Ayọ̀dèjì ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tèmi kí ló ṣe ó dá lórí love love love ìfẹ́ ni ìfẹ́ ni gẹ́gẹ́ bí orin tí mo dẹ̀ kọ́kọ́ mú kò yín ará mi ẹ̀jọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá ń fẹ́ kó rọra jayé o ọmọ máa tiẹ̀ lẹ́yìn wọ́n máa tiẹ̀ òwò ṣùgbọ́n tó bá débi tó ti máa jù sí kó tó bá gbò wọ́n máa padà lẹ́yìn ẹni wọ́n máa padà ọ̀hún ti àwọn Yorùbá ti sọ wọ́n ní pé ọwọ́ epo lára yín bá ní láwọ̀ ń bá ní látẹ̀jẹ́ o ìwọ fúnra ìyá mọ nǹkan tó ń ṣe àwọn tó ń sà ẹ tó ń kí ẹ lẹ́yìn tó ń ṣe gbogbo ẹ tó bá délẹ̀ tán oníkálukú pàfẹ́ ò ní rí wọn mọ́ ò ní rí wọn mọ́ ẹ̀yẹn táyé bá ń fẹ́ rọra jayé ayé òfẹ́ ní fọwọ́ òfẹ́ ní fọ́rọ̀ àforí ẹni ara wa nìkan la mọ̀ bẹ́ẹ̀ ni ara wa nìkan la mọ̀ o tó bá délé oníkálùkù wọ́n á fẹsẹ̀ fẹ́ ní oníkálùkù á tí wọ́n lọ kí ni mo kọ́ fún yín lórí ètò lẹ́nu yẹn mọ̀ pé torí tí mo ṣe wà bí àyín tèmi nílé mo kó yín jẹ mo gbọ́n yín mu mo la yín mo bẹ́ẹ̀nì fún yín mo dúró mo nà fún yín kódà mo dábùrù wẹ̀ lédè ìjẹ̀bù wọn á sọ mo dábùdàbù mo dábùrù wẹ̀ mo dábù yín ló ń jẹ bẹ́ẹ̀ ẹ wọ́n mo ti pọ̀ pọ̀ wá fún yín lórí ètò lẹ́nu mo sì ti kọ́ wá mo ti kọ́ dé mo ṣe ń dé èmi ti sọ ọ̀ṣẹ́ rí tiẹ̀ ní ó tún máa yàtọ̀ mo tún ti mo redefine ẹ̀ mo tún pòó pọ̀ ń pé báwo ni kí n tún ṣe ṣe fún yín mo fẹ́ kẹ́ ní sùúrù nítorí ìpele àkọ́kọ́ mo ní àkòrí kan tí mo tún máa jù fún yín as usual màá tún rọra jù fún yín then ibi ìpele kejì mo ní àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí <laughs> mo mọ̀ pé ẹ̀ tiẹ̀ lérò pé mo tiẹ̀ máa mẹ́nu bà ṣùgbọ́n mo ní pé lẹ́ni o ká gbégbá báyìí mo ṣe máa sọ lélẹ̀ lórí àwọn gbajúmọ̀ olórin kan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí abala èyí tó ṣe ìkẹta màá tún ní àǹfààní láti bọ́ sí orí títì ìbéèrè mi tí mo tún fẹ́ jù síta bó mo ṣe máa ń jù ládùúgbò yẹn gangan kódà mo ti wọ́n ran afẹ́fẹ́ yẹn àdúgbò tí mo máa balẹ̀ sí báyìí ẹ tí mọ̀ <laughs> ẹ tí mọ̀ èmi ni mo mọ àdúgbò tí mo ti fẹ́ balẹ̀ sí báyìí lẹ́yìn yẹn màá tún ní àǹfààní láti pín ní ọ̀rọ̀ yànjú kan ní ètò kásẹ̀ ètò ńlẹ̀ dáàdi ẹ jọ̀ọ́ ẹ bá mi pe mọ́mì mọ́mì ẹ ẹ bá mi pe sísítà ẹ bá mi pe ọmọ yín ọmọ yín obìnrin àǹtí ẹ jọ̀ọ́ ẹ bá mi pe bírọ́dà yín ọkùnrin yẹn kẹ́ẹ̀gọ́ kẹ́jẹ́ kiri kẹ́ẹ́ jókòó ẹ̀dẹ̀ bá mi pe àwọn lólùfẹ́ Miliki Express nítorí ẹ̀ mọ̀ pé bá ṣe ń jùlẹ̀ àwọn ìparí a máa fi àwọn orin tó sèmẹ̀dọ̀ tó híìtì tó milẹ̀ tìtìtì a máa fi ń gbàǹdì ẹ̀ tá a bá ṣe ń sọ ẹ̀ kọ̀ rọra tún dìde tó bá ti di àsìkò yẹn kẹ́ gbé bọ́ọ̀dì kẹ́ gbé sóni kẹ́ fẹsẹ̀ rájò torí ẹ̀ ayọ̀ ló bá dé lọ́tẹ̀ yìí oníwọlá kọ́kọ́ bí ẹ fẹ́ fi ṣí gbogbo ẹ̀ oníwọlá fẹ́ fi bẹ̀rẹ̀ ẹ jẹ́ kọ́ lọ gbọ́ happy people ẹ ẹ wo ó ń bí ayọ̀ bí ayọ̀ kò ní dẹ́kun inú ilé mi àti ẹ jẹ́ lọ gbọ́ happy people ta ló ń pọ́ happy people pọ̀ kò ṣẹni méjì Adéwálé Àyùbá bẹ́ẹ̀ ni ọba Bọ̀nsúwé Fújì òun ló pò yẹn pọ̀ ó wá ní pé vector jọjẹ́ feature ẹ kó kájọ porin ìpọ̀kúbalẹ̀ dódíndín ẹjọ́ lọ gbá pípìpì láti Adéwálé Àyùbá pẹ̀lú vector story my life ẹ̀yin me. mo nífẹ̀ẹ́ yín àìfẹ́ mi nìyí kí ló dé ah, ah. láì sí ẹ̀yin níbo níbo mo fẹ́ wà tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ mi ò lè sí mi báyìí náà mi ò lè sí mi báyìí hmm, èmi náà nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀ yanturu ní báyìí orí abala ọmọ wa kan sí lórí abala ọmọ kan sí ẹ mo fẹ́ já yín sí àwọn nǹkan kan tí ẹ ti ẹ ẹ kọjú síbẹ̀ mo mọ̀ pé ẹ ti máa gbọ́ lónírú ẹ kọ̀ ti fi ti kọ́ pé a ah, pé mi ì tẹ gbìyànjú àti ṣèwádìí nípa àwọn wo nípa àwọn òṣèré ti fú àwọn òṣèré olórin àwọn ti fújì àwọn gbajúmọ̀ ti fújì tó yẹ pé ń kọrin ṣùgbọ́n ṣe ní àǹfààní àti mọ̀ nípa ìgbéyàwó wọn èmi kàn sí ni kò yẹ ẹjẹ́ ti pọ̀ fún yín o kí wọ́n á já èsì kíbi tó létí màá ní àǹfààní láti sọ̀rọ̀ nípa àwọn méjì nípele àkọ́kọ́ ẹ pé ta ló ń fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ níyàwó àbí wọn níyàwó àwọn wo ni ẹni àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹni àkọ́kọ́ òun náà ni Abbas Àkàndé Òbésèré ẹ tó ń pè ní ọmọ rápálá bẹ́ẹ̀ ni abas Akande Obesere ni mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ṣé ó ti níyàwó àbí kò tí ì níyàwó mo rí i gbọ́ láti ẹnu Abbas nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ń pé ó níyàwó ẹyọ kan péré bẹ́ẹ̀ ni Abbas Akande Obesere níyàwó ẹyọ kan péré ìyàwó yẹn ló dẹ̀ fẹ́ gẹ́gẹ́ bí adé orí ẹ̀ olórí ẹ̀ òun ló dẹ̀ wà ń bẹ̀ stand by one mi ìwà tún rí gbọ́ mi rí kà níbòmí pé wọ́n tún fẹ́ ìyàwó mi lé ìyàwó tó fẹ́ yẹn bó ti wulẹ̀ jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ayé ni tó yẹ pé oríṣiríṣi obìnrin lọ́tún lọ́sì ní gbogbo ẹ̀ lókè ìsàlẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n dúró lórí pé ìyàwó kan òun ni mo fẹ́ òun ló dẹ̀ máa wà pẹ̀lú mi ọ̀hún wá ní pé àwọn ò sọ pé àwọn ò ní fẹ́ ìyàwó mi lè ṣùgbọ́n for now àwọn ò tẹ̀ rí rò wọ́ọ̀ rí rò kò wá sí wọn lọ́kàn bẹ́ẹ̀ ni ìyàwó kan péré ló wà lọ́rùn ẹ gbàgbé àwọn obìnrin tó ń wà ẹ̀ náà máa kò sí wà àwọn àwọn iṣẹ́ wọn ni àwọn obìnrin àwọn wá fẹ́ yọ̀ wọn wá fẹ́ dì wọn wá fẹ́ lá wọn wọ́n fẹ́ di wọ́n fẹ́ fún wọn kò sí nǹkan tí wọ́n ní fẹ́ ṣe fún wọn iṣẹ́ wọn ló òun ló ń fa irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wá ìyàwó kan péré òun ni wọ́n ní àǹfààní àti ní. ta ni ẹni kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lórí òun náà ni Wàsíù Alábí Pasuma bẹ́ẹ̀ ni bá wà sí ẹ àwọn ni mo ti fẹ́ sọ̀rọ̀ lórí ìyẹn ọ̀gá ńlá fújì tẹ́ bá ti ń gbọ́ àwọn ti ìjọba ẹ ìjọ ìjọba ìjọ bẹ́ẹ̀ ni àwọn ti ìjọba ìyẹn ọ̀gá ńlá fújì ọ̀túnba Wàsíù Alábí Pasuma ẹ ṣáà ti níyàwó àbúrò tí níyàwó ẹ ti ẹ mọ̀ ayé wọn ti jà lóríṣiríṣi ṣùgbọ́n èmi náà ìgbà tí mo gbìyànjú ìwádìí mi tí mo sa eré yẹn mo sa ipá mi mo gbìyànjú gbogbo ẹ̀bọ̀ ìgbà tí mo máa ṣèwádìí mo rí wípé mo rí ibìkan tọ́ka sí wọn ti bímọ kódà àwọn ọmọ ti ọmọ ti dàgbà dáadáa ṣùgbọ́n mi ríbi kankan tí mo rí mú ní pàtó pé ah ibi ìbàlọ́ ti fẹ́ yàwó ìyàwó wọn lélẹ̀ àbí pé bóyá mo rí pé àwọn ìyàwó wọn lélẹ̀ mi rí rárá ṣùgbọ́n ọmọ wáyé ọdẹ àdẹ̀lẹ̀ wá sọ ọ́n lè fi ṣe é ní bòńkẹ́lẹ́ pé wọn ò fẹ́ kí àwọn èèyàn mọ ìyàwó wọn rárá ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ti bímọ kò dẹ̀ ṣeé ṣe àwọn ò lè bímọ fúnra ara wọn náà àwọn ọmọ òṣàlè tinú ara wọn jáde pé obìnrin náà ló máa bí fún wọn bóyá ìyàwó wọn ni bóyá ìyàwó wọn kọ́ ṣùgbọ́n mi èrè kà rárá bó ti wọlé jẹ́ wípé àwọn kan gbé lórí ẹ̀rọ ayélujára pé ìyàwó wọn ni Jayé Kútì kíní kan ìgbà tí a máa ṣèwádìí dáadáa rí pé sinimá lọ́jọ́ ṣe pọ̀ o sinimá lọ́jọ́ ṣe pọ̀ táwọn èèyàn mẹ́nubà pé ìyàwó Pasuma rèé ẹni tó fẹ́ rèé irọ́ kò rí bẹ́ẹ̀ o sinimá lọ́jọ́ ṣe pọ̀ mi ìwà ríbi kankan kà tó bá dẹ̀ pẹ́ nǹkan sì wà mẹ́tẹ́ pẹ́ sì ń háì èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ìsàlẹ̀ òde rere débẹ̀ kẹ́ lọ find out pé sáà ẹ gbọ́sẹ̀ ti má rí tẹ́lẹ̀ ti má rí ó yá ẹ hook me up lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ bẹ́ẹ̀ ni àwọn méjì àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀lẹ̀ lórí nìyẹn lẹ́yìn pátá tí wọ́n gbọ́n yẹn ó ní wọn láfẹ́ lọ fi tẹ́ ẹ jẹ́ àlọ́gbọ́n prayer láti ẹnu Mayorkun featuring Davido ó ní bàbá God answer prayer ẹ ẹ ó yá ah january to december ẹ jẹ́ lọ gbọ́ prayer láti ẹnu Mayorkun featuring Davido oníkálukú ti wí tiwọn lọ́tún lọ́sì ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ó dáa abádẹ́ni pé kémi wo èmi gẹ́gẹ́ bí mo ṣe dàgbà bí mo ṣe ń dàgbà bọ̀ èmi wò láyé ìtọ̀dọ̀ mi pé mi ò èmi ò fẹ́ràn ẹ̀ pé kóbìnrin máa ṣọ́ mi lọ́wọ́ lẹ́sẹ̀ tí bá ní nǹkan kan tí mo fẹ́ ṣe fún ẹ láti inú mi lèmi fúnra mi máa wò pé ó da nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ lélẹ̀ kódà ibi tí mo dé yìí èmi gan mi ń sọ tí bá ra nǹkan fóbìnrin mi ń sọ pé iye báyìí mo rà ò ní láti mọ̀ tó bá fẹ́ nǹkan tó bá béèrè lọ́wọ́ mi tó bá wà ní agbára mi o tó bá wà lágbára mi o máa sọ fún ẹ pé ó dá o ó wà ní agbára mi tó bá dẹ̀ pé mi ní agbára gbogbo ẹ̀ iye báyìí mo ní òun rèé mi lè wá torí pé mo wá fẹ́ tẹ obìnrin kan lọ́rùn kí n para mi à bẹ́ẹ̀ àwọn ọkùnrin mi dẹ̀ ń ṣe lóòótọ́ tó yẹ pé ó dẹ̀ ń gbìyànjú láti tẹ obìnrin yẹn lọ́rùn bó tẹ̀ jẹ́ pé kan fúnra wọn lọ́rùn ṣùgbọ́n àwọn obìnrin yẹn wọ́n ní àǹfààní àti mọ gbogbo ohun tí bọ̀bọ́ yẹn ń wo arákùnrin àbí ọkọ yẹn tó ń forí já láti rí pé ó tẹ́ wọn lọ́rùn ó ṣe nǹkan tí wọ́n fẹ́ ẹ ẹ̀yin obìnrin ẹjọ́ ẹ máa yin àwa ọkùnrin náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa yin olólùfẹ́ ọkùnrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ tẹ̀lé wo pé mo tẹ̀ múnú olólùfẹ́ ọkùnrin mi dùn kẹgbẹ́ wa jáde ń pa látijọ́ ètò tí ń ṣe tó tí ń ṣe tó tí ń ṣe jẹ́ kí náà múnú ẹ̀dùn ó yá jẹ́ ìgbẹ́ e jáde ó yá gbéra já lọ ẹni wẹ̀ jẹ́ anything ṣe shopping bó bá ṣe wọ̀n ẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tí kò bá tẹ̀ ṣe ẹ bá wọn fa sheet ẹ make sure pé ẹ fún wọn ní monday allowance èyí tó máa gba àwọn kan ti gba weekly allowance wọ́n gba weekly allowance wọ́n gbowó irun wọ́n gbowó ìkànnà wọ́n gbowó eyín fífọ̀ wọ́n gba eyín wọ́n gba ti aṣọ fífọ̀ wọ́n gba owó ìdáná wọ́n gbowó àlùbọ́sà àtàgbógbó ẹ̀ kí ló dé kí ló dé wọ́n á tún máa ara ah, rà ẹ ẹjọ́ náà ìgbìyànjú àti múnú adùn lẹ́yìn ìgbà tá a ti gbọ́ eléyìí orí wo la fẹ́ lọ gbọ́ bẹ́ẹ̀ ni do something ni o daddy do something daddy sọ fún mommy mọ́mì do something Mommy ẹ̀yin náà sọ fún daddy do something ẹ jẹ́ lọ do something láti ẹnu Mr. Coca. ó ní owó la fi ń do something ni ó yá ẹ ẹ owó la fi ń do something dì gẹ́ẹ̀dì ẹ jẹ́ lọ do something láti ẹnu Mr. Coca. owó la fi ń do something o owó la fi ń do something o owó ló fi ń dùn something new. Ah, mo fẹ́ ra mọ́tò aṣọ tí yóò kàn án mọ̀ rárá owó ló fi ń dùn something new bẹ́ẹ̀ ni owó ló fi ń something dáàdi ẹ̀ fowó do something fún mọ́mì mọ́mì kò sí nǹkan tó bá rí bẹ́ẹ̀ náà dáàdi ẹ̀ náà wà fowó do something fún dáàdi ẹni tẹ́sán wọlé hmm, miss. I swear ọlọ́run ẹ̀mí ó dùn mí ó já mi lára jẹ pay me touch my rat. ó dùn mí gan ó touch heart mi Eh, bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ẹ pẹ́ ẹ pẹ́ ṣùgbọ́n ẹ ṣì ní àǹfààní àti lọ wo ṣẹ́ wa lónìí rú lórí wẹ́bsáìtì wa ṣùgbọ́n ẹ mọ̀ pé abala tó kásẹ̀ ńlẹ̀ máa ní ọ̀ràn ìyànjú kan tí máa ní láti jù fún yín gẹ́gẹ́ bí àkòrí tí mo sọ̀rọ̀ lórí pé ṣó dáa kí ìyàwó wa àbí olólùfẹ́ wa obìnrin kó máa mọ iye tó ń wọlé sí wa lápò bá ṣe ń rí owó bá ṣe ń ná ṣó yẹ kí ó máa mọ̀ ẹ kí ni mo wá fẹ́ fi kásẹ̀ ńlẹ̀ ni pé ìgbàkúgbà tá a bá ti bára ẹni rò pò báyìí kí làwọn ohun tẹ̀lé máa mú ṣiṣẹ́ tí èdè àìyedè ò ní wá òun bí ìpínyà ò ní wá àbí ìjà ohun mẹ́ta mo dẹ̀ rí kó jọ kí ni ohun àkọ́kọ́ ni pé ẹ máa ṣòtítọ́ síra yín òtítọ́ yẹn ó ṣe kókó òtítọ́ òtítọ́ òtítọ́ ó tún gbogbo ṣe ibi tí òtítọ́ bá wà yẹn òtítọ́ lọ́nà wo báwọn yẹn sọ náà ni pé ìwọ baálé ilé tó jẹ́ pé hundred thousand ló wà lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ ti béèrè nǹkan forty thousand lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ní agbára ó ní agbára àti ṣe ẹ kò séwọ̀ ń bẹ̀ pé forty thousand ẹ̀ yọ yọ fún mọ́mì ṣùgbọ́n ibi tó ti wá béèrè forty thousand ó fún thirty thousand àbí ó fún twenty thousand ó wá di twenty thousand gbogbo fẹ́ fún ó ti yé yín ẹgbẹ̀gbẹ́ ẹgbẹ́ wẹ́pọ̀n ẹgbẹ̀gbẹ́ ìyẹn ò da ó kò ti tán hàn ó ti ń fi rọ́bà lù ó ti ń fi yàn jẹ ó ti ń ba lù ó ti ń yan ẹlẹ́dàá ẹ̀jẹ̀ kò dáa kò dáa iye nǹkan tó béèrè tó dẹ̀ mọ̀ pé wà lágbára ẹ̀ fún ṣùgbọ́n mọ́mì ẹ̀yin náà ẹ má ṣì gbọ́ tó bá ní pé àwọn náà ní agbára forty thousand twenty thousand ẹ̀yin náà ti accept ẹ̀ nítorí wọ́n gbìyànjú wọ́n sagbára ẹ̀ mọ ibi tó forí já kọ́ tó rí o abẹ́ àwọn nǹkan kan náà dẹ̀ ìwà tó fẹ́ ṣe tó fẹ́ gbìyànjú àti ṣe ẹ̀yin dáàdì náà tẹ́ mọ pa ilé ṣe lóòótọ́ ẹ̀jọ̀ ẹ máa ṣe ẹ fòtítọ́ hàn síra yín mọ́mì ẹ̀yin náà kò jọ ẹ̀yin náà sílẹ̀ ẹ̀yin náà máa fòtítọ́ àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n á máa rí owó lóòrèkóòrè ṣùgbọ́n àwọn ní sọ pé wọ́n ní dún owó wọn á ní five hundred thousand lọ́wọ́ wọn á tún ní fifty thousand wọ́n á tún máa béèrè lọ́wọ́ dáàdì ah ẹ má pa wá náà ẹ má pa wá ẹ má pa wá dáàdì we à ń try à ń try ọ̀bọ wa làágùn ó ń làágùn mẹ́ ṣùgbọ́n irun ara ẹ̀ ó ní òjẹ́ àmọ̀ ó ní òjẹ́ kàmọ̀ náà ṣe gbọ́ ẹ̀jọ́ ẹ jẹ́ ká máa fòtí sọ́bára lò ẹlẹ́nkejì ẹ jẹ́ ká máa ní àgbẹ̀kẹ̀lé inú ara wa ẹ jẹ́ ká máa ní àgbẹ̀kẹ̀lé èyí tó lóyìnbó pè ní trust tí dáàdì bá ní pé ó da ah ìyàwó mi o fifty thousand òun ni ó wà lọ́wọ́ mi o wọ́n mi ẹ̀yìn náà ìgbàgbọ́ pé fifty thousand ni bọ́n àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n fún fifty thousand wọ́n á ní pé àìrọ́ sẹ́ẹ̀ eighty thousand naira ló wà lọ́wọ́ ẹ̀ àbò kódà wà á tẹ̀ ní bí one twenty ìgbà tí ó bá sọ fún mi pé two thousand ló wà lọ́wọ́ ìgbà yẹn gangan ni wọ́n ṣẹ̀ wá ń béèrè nǹkan forty five thousand naira tó ń san pé eighty thousand rárá ẹ máa ní àgbẹ̀kẹ̀lé inú ara yín dáàdì ká nígbà ẹ̀yin náà ti ẹ̀yin náà tẹ̀ ká ń gbé ẹ̀yin náà ẹ̀ parọ́ ní àwọn ibì kọ̀ọ̀kan tó jẹ́ pé ó wá mú àwọn èdè àìyedè lórí àgbẹ̀kẹ̀lé ara tó mú trust issues wá àmọ́ mi ò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹjọ́ ẹ bá a ṣe àtúnṣe ibẹ̀ yẹn boyfriend and girlfriend náà ẹ̀yin náà kò yẹ ẹ̀yin náà sì lè máa ní trust nínú ara yín bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń babọ̀ ní ìrìn àjò ni ìrìn àjò ni má jẹ́ kí obìnrin kan tiẹ̀ láti ṣe nǹkan tí kò yẹ kó ṣe lórí pé kò trust ẹ tó bá ti sáyé ṣe igbá obìnrin ló lọ ṣe fún àbí tó bá ti ṣàwo obìnrin lọ lọ ṣe wàrà table water fifteen naira a sọ fún yín pé àìrọ o òun mọ̀ pé five hundred naira five hundred naira ló ra rọ kò tí ì tó yẹn ẹ má dẹ̀ torí ẹ má fún wa gbẹ èyí tó dẹ̀ ṣe ka èyí tó kásẹ̀ èyí tó ṣe ìkẹta òun náà ni pé ẹ má ṣe àfihàn ara yín síra yín ìyàwó mi bí mo ṣe rí rè ẹ kò wá ṣe pé fún ẹni tí ò ní òye àti gbé o ẹni tó bá ní òye àti gbé nìkan ni o àwọn kan wà wọ̀ lóye àti gbé tó bá ti di bẹ́ẹ̀ ọ̀rọ̀ àfọgbọ́ ọlọ́run gbé ṣùgbọ́n ẹni tó bá ní òye àti gbé kò sí ohun tó burú mẹ́gbò ṣàfihàn síra ẹ̀ ń ṣàfihàn síra yín pé ìyàwó mi o iye báyìí mò ń gbà ń sálárì o nǹkan báyìí mò ń fowó ṣe kinní kan bẹ́ẹ̀ á dẹ̀ gbà ẹ́ bó ṣe rí hmm, bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o ṣòótọ́ fún o ṣàfihàn ẹ̀ o ti mọ́tò o ti ṣàfihàn ẹ̀ pé èmi rèé kórìí ẹ̀ tán kó ba lè mọ pé ah ó da ó fẹ́ béèrè nǹkan òun náà mọ àmọ́ bọ́ yẹn ń béèrè nǹkan níwọ̀ntúnwọ̀nsì kò ní béèrè kọjá àyè kò ní dàbí àwọn kan tó yẹ pé wọ́n hmm, bá ṣe rí tọ́ni gbé wa fifty thousand òde bébí òde jọ ń fẹ́ ra nǹkan forty eight thousand naira no fifty thousand ah ah ṣàánú ọlọ́run àwọn boyfriend yìí náà ń try ṣàánú ọlọ́run à ń gbìyànjú tẹ́ bá mọ̀ kọ́tà ńlá kọjá tẹ́ bá mọ̀ blọ́ọ̀kì tá lọ́ọ́ forí wù lónìí gbà ká tó lè rówó ẹ̀ kọjú ọ tẹ́ bá mọ̀ adúrú aṣọ tá ń fọ̀ wàá ṣe ṣe lè la, ń ṣe lè là ń ṣe lè là ń ṣe lè lórí kí ni a fẹ́ tẹ́ ẹ lọ́rùn ẹ máa yìn wá kó sóhun tó burú bẹ́ẹ̀ kọ́ ni pé baby àtijọ́ tó ti ṣe fún mi i'm so oh, ọlọ́run inú mi dùn fún ẹ baby lọ́wọ́ ṣọ́ mo fẹ́ ká jáde jáde jẹun tó bá wù ẹ́ gbọ́ àkọ́ tó bá wù ẹ́ mú tó bá wù ẹ́ èmi fẹ́ ṣe fún ẹni bó mo ṣe nífẹ̀ẹ́ tó ni mo fẹ́ fi dánú ẹ̀dùn lẹ́sẹ̀ mú wa nu ẹmú ni wa dùn jọ kan kó sèwọ̀ ń bẹ̀. ohun tí mo ní àǹfààní láti mẹ́nuba nìyẹn ẹni tẹ́ bá lè fẹ́ polówó ọjà ẹ̀ lè wá nílé kẹ́ máa polówó ọjà aṣọ ṣe é ṣe ni ẹ fẹ́ káwọn èèyàn rè pọ́ tẹ̀ ń ta kí ni kò ẹ wá gbé náà ẹ lọ gbé sábẹ́ ẹ gbé sábẹ́ tébù kò pọ́ sí ẹ gbé síta káwọn èèyàn rí ẹ gbọ́jà yín wá fún ìpolówó àwọn nọ́mbà tó ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ lè kàn Ah, ah. tọ́mọ bá yín tọ́mọ bá yín tọ́mọ bá yín pọ́nlé tọ́mọ ṣe gbogbo ẹ̀ ń àwọn èèyàn máa kó jẹ kódà iye tẹ gbélé ẹ kọ́kọ́ lọ́ máa tẹ wọ́n á tún wọ́n á tún pé kí ni iye tẹ iye kí ẹ tẹ bá gbélé bẹ́ẹ̀ lọ ṣe fẹ́ mu bẹ́ẹ̀ ni nítorí wọ́n mọ tí ẹ̀ wọ́n ẹgbẹ́ aṣọ orísun orísun bàbá orísun lọ́gá wọn àwa la lè ṣe bó ṣe ẹ̀ka ṣe kó ba lè rí bí ó ti ń rí ẹ jẹ́ bá dẹ̀ bẹ́ẹ̀ wo ṣẹ́ wa lónírúurú ẹ lè lọ lórí wẹ́bsáìtì wa www.orisun.tv tó bá jẹ́ orí facebook at orisun tv lórí twitter at orisun tv lórí instagram at orisun tv tó bá yẹ pé èmi ọmọ yín ọmọ kékeré yín ọmọ pupa bíi táyà náà lè tẹ̀lé lórí facebook ògúnkọ̀yà ayọ̀dèjì samuel lórí Instagram Mr Deji a ní máa rí jù báyìí lọ lórí ètò ti èní káwá fìrí àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé wàá rí bá ṣe ń lọ ire á bá wa lọ àníṣe ire á bá wa lọ ire a máa bá wa gbé a máa fi lé wa ṣe bùgbé ire ire ire ire ire ohun bí ire kò ní dẹ́kunú ilé wa ẹ já wa lọ gbọ́ ire láti ẹnu Adékúnlé Gold bá ṣe ń dágbére ire ire ire ire ire ayọ̀ ló ń pè mí o ó ń pè mí báyìí báyìí báyìí kódà ó ń pè yín nà ó dàbọ̀ ó ní kí n máa bọ̀ ẹ́ ó ní kí n máa bọ̀ nílé ó dàbọ̀.